ọba kan bẹ wọn pè ní Nu'man ibn Muzir. ọ̀rẹ́ tùnà yá. Nu'man kò fẹ́ kẹ́ gbọ́dọ̀ yẹn táàbí wo orúfẹ́ wò lẹ́ni síra wa gan. ọ̀rẹ́ tùnà. Nu'man ibn Muzir kọ̀díkánná dáhùn yẹ̀wò mi olójó méjì yẹ̀wò màbú sí olójó bú wọ̀yẹ̀wò nàìmí ó sì lọ́jọ́ ire mọ́lákìyàwó fi ìyàwó mi bù ú sí ẹni ọba pàdé ọba nù mánu yìí lọ́jọ́ bú kọ̀tàdà kù yóò ní kí wọ́n pa àpàkùpà. wọ́n bẹ̀ tún náà yàn. wọ́lákìyàwó fi ìyàwó mi nà rí mi ẹni ọba pàdé ọba nù mánu lọ́jọ́ rẹ̀ yóò ní kí wọ́n kó fún kó dá lọ́la ọba dá wí ọba tó burú gan ni ní ọba nùmánù ọba yìí wọ́n ń lo ìṣẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ó wá dijọ́ kan ó jáde bí tí máa jáde bí ọba yìí ti jáde lọ́kùnrin kan ebi ló ní òun kò lé bí ijọ́ mẹ́ta òun àti ọmọ àwọn ọmọ rẹ̀ òun oúnjẹ lọ bó ti oúnjẹ lọ ló bá pàdé ọba nọ̀mánù yìí fi jẹ́ orí bùsì. ẹ dákun oúnjẹ táwa lọ tá a fi pàdé ikú ọlọ́mọ gbé bá wa. àánú ìzáàzì ṣàtọ́ ó ti rí oúnjẹ tán ṣé sàdánlá ń padà bọ̀ wálé ló bá pàdé ọba abúyí bí ìyá òun ní wọ́n pàdé ọba abúlọ́jọ́ ogun. àhámú ìsàsẹ̀ mi tó. bó ti pàdé ọba yìí òun náà ní bóun pàdé ọba kú lọ́jọ́ tó wọ́n lọ́jọ́ tó wọ́n fà á. àhámú. òun sírin lónìí. ìsàsẹ̀ mi tó. ní máa ń tẹ́wọ́ ẹ mi ó tó jọ mẹ́ta táwọn ti jẹun àtọmọ àtìyàwó gbẹ̀yìn oúnjẹ ló ń wá lọ òun padà bọ̀ wá láti lọ fún ìyàwó òun lóúnjẹ lòun pàdé yín lọ́jọ́ bú yìí òun sì ti mọ̀ pé ikú náà. àlọ́ tẹ̀símú bí abúlé láì kó mi. wàkọ́lá nọ̀mánú bóni mùsùlùmí lọ́mọdé ọmọ mùsùlùmí wa rẹ̀ ni. bàtà òun rẹ̀ ni báyìí wọ́n náà tiẹ̀ ti mọ̀ kọ́ ti pàdé tó pàdé ikú lónìí. aláàtẹ̀símú. ẹ mú dàkẹ́ bẹ ọ́n yẹn dákun ẹ má ti bẹ̀ wọn ẹ sànú wọn ẹ tẹ fún wọn lọ́pọ̀túnìtì kóun gbé oúnjẹ yìí lọlé kóun sì lọ́ọ́ ṣe ìdágbére fáwọn ẹbí òun pé òun ti àwọn náà kúkú mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá pàdé yín ogún àgbákò ni. nùmánù wa ní oníkayọ̀ǹda rẹ kọ́ lọ lé padà wá ta ni ṣe bẹ́ẹ̀ abáyọ̀dá rẹ tó lọ nísìsiyìí sọ padà wá ma. àlọ́ ẹ máa wá wo tí mo fẹ́ kẹ́ ẹ já mú nínú àwọn ẹrú tó tẹ̀lé nù mọ́nù òun jẹ́ mùsùlùmí ìkànnbẹ́nu wọn ó wá rí ibi tí ń sunkún tìlú rẹ̀ ń bàjẹ́. Ah! ló bá kù sẹ́nìkan létí lọ́ba àwọn náà bá ní nígbà tó wá ń sunkún tó yíra mọ́lẹ̀ yìí nísìnyí opportunity kan tí mo lè ṣe fún ọ ni wípé tá a bá rẹ́nìkan tó lè dúró fún ẹ. aláàtọ́símù bí abúlé ńlá ẹ̀kọ́ mi. ẹ dákun ta ló lè dúró fún kú. lábẹ́ ìtàfàrọ̀ kú. tá a bá rí èèyàn kan tó lè dúró fún ọ kéwì jálẹ̀ ìkànnì àwọn mùsùlùmí òdodo tó jẹ́ ẹrú tí ń bẹ lẹ́yìn lọ́mọ́n lọ́mọ́n ni wọ́n bọ̀ wọ́n dúró fún ọba ni wà lá. ọ̀pẹ̀pẹ̀ bẹ̀rẹ̀ ọ̀hún ọ̀tẹ̀ ṣìtùmù náà. ẹjọ́ ń lọ kọ́bọ̀ ah. lọ́wọ́nù ni ikú náà ni wọ́n náà kúkú padà kú náà tẹ́tẹ́lẹ̀. alábẹ̀sí mú. ọ̀yà ayọ̀ǹda fún ẹ máa ń lọ tọ́ iyú bá lọ ó délé nígbà tó délé ó fún ìyàwó lóúnjẹ ó fún àwọn ọmọ lóúnjẹ nígbà wọn jẹun tán ó ní tán ẹ wá yọ̀ǹda mi mo pàdé ọba wa lónìí tẹ́yìn náà sì ti mọ̀ pé ọjọ́ méjì ló yàn kalẹ̀ fúnra rẹ̀ pé yẹ́wò mọ̀ nàárí mi wọ̀ yẹ́wò mọ̀ bọ̀. ọjọ́ òní tó ń pàdé rẹ̀ yí ọjọ́ kú ni. ẹ fún mi ní yọ̀ǹda rírí máa tó wọ́n rí rí máa gbẹ̀yìn náà ní. ẹ jẹ́ máa padà lọ torí mùsùlùmí òdodo kan ló dúró fún mi láwọn ìsìn gbọ́dọ̀ fi ibi sú olóore. àlá àtẹ̀sínú bí ẹbí láì gbọ́ mi. àsìkò tí wọ́n fún un náà tẹ́fúta iyùn ti pé. dàdà bára kú. nùmánù ní ẹni tó dúró fún gbàdáàrí nísìnyí ó yá kò sí tó kù kó lọ yẹgi fún ọ ni látàtàfàrọ́kù. ẹni tó dúró fún ẹ̀rọ ẹni bísímìlá. látàtàfàrọ́kù. kò sí pọ́blẹ́mù ọ̀yà ẹ̀sùn mẹ́. ó wà ayé pé. tásìkò mọ́ọ̀nà. wọ́n gbé e sórí kẹ́tẹ́bẹ̀ tí wọ́n ti bẹ́ orí ẹ̀. láàrin ìgbà tí wọ́n gbé e sórí kẹ́tẹ́bẹ̀ yẹn. ó tọ́ iyùn sáyẹrẹ burúkú ọ̀. wọ́n dà tún náà. lérè ńlá òun ò gbọdọ̀ jẹ́ kí aláìṣẹ̀bọ kú. ọ̀hún àdàtúnà. òun gbọdọ̀ padà kóun tètè lọ. àlámú ìzà àtẹ̀mí ìtún. láàrin ìgbà tí wọ́n ka one two three fún tí wọ́n bẹ wọ́n kà yé eruku kẹ́tí tí ń bọ̀. àhámú. ta ni pọ̀ yìí ẹni sùúrù ìzà àtẹ̀mí. nígbà tí eruku ṣẹ́tù. No ojúgbé tán ilé jáde lọ eruku náà. Ó ti jáde. Wọ́n rí pé tán iyù ni. Ọba ni wọ́n jókòó lórí àjọ ọlá rẹ̀ báyìí. Ó ní mo ti dé. Àdéhùn ni mo ṣe. Ẹ má jẹ́ fi ibi só lóore. Àwọn ọmọ àtìyàwó ni wọn ò tètè fi mí lẹ̀. Àti bàbá. Ìwọ arákùnrin tó dúró bọ́lẹ̀ kúrò níbẹ̀ òun kì ṣe wọ́n lọ tẹ̀ àti ibà hànàbí láwọn. ìbá yóò bá gun èrì kétébe yẹn lọ ní bàbá yóò gun èrì kétébe lọ kí wọ́n pè é one two three wọ́n ti pè àkọ́kọ́ wọ́n pè ẹlẹ́ẹ̀kejì nọ̀mọ́nù ni kò dúró. aláàtàzímù. sori wọn tó ń pariwo aláwọ àtúbárù ni aburú kékeré ò ní ṣe ẹ̀. ṣé o mi ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mi? ó ní ẹ dúró ẹ má pa á ẹjọ́ sọ̀kalẹ̀. mi abúlé láì kọ́ mi. nùmánù ọba yẹn ó ní mo ní béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ibi tí mo fẹ́ sọ̀kalẹ̀ wá sí ni o mo fẹ́ kẹ́ kú ọ kẹ́ wà pẹ̀lú mi nísì. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ tá iyì wẹ̀lẹ́sẹ̀ òun ni pé nǹkan méjì sòun lè mọ̀ kí ni nǹkan àkọ́kọ́ amú ọ kú lónìí oníkayọ̀ǹda rẹ kọ́ lọ́ọ́lí kọ́ ọ sì fi padà wá. èèmọ̀ àkọ́kọ́ ni pé ọ̀sàdéhùn ọmọọ̀sẹ̀ ọlọ ọ̀padà olóhùn òrírò èrè láyé. èèmọ̀ kejì nínú àwọn ẹrú mi tó jẹ́ mùsùlùmí òun náà kò mọ̀ ọ́ yẹ. wọn dúró fún ọkọ ọlọ́kọ bọ̀ ó lè sì gbẹ̀mí ara rẹ̀ kalẹ̀ tó sì mọ̀ pé kú la fẹ́ pa ọ́. ó lè mọ méjèèjì tó orí lò ó ní kò yé o ẹ fẹ́ dà wọ́n lórí. tọ́yí wá sọ fún wípé ìtọ́jà wọn ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀sìn àwọn ló kó àwọn bẹ́ẹ̀. aláàbẹ̀sùn bí abúlé náà òun náà ní tọ́lá sọ pé iná ló wà dàkà nẹ́mẹ̀sì wúlà. Ọlọ́run gbọ́dọ̀ má déhùn sẹ́. Gbogbo ẹni ọba ṣàdéhùn kan láyé tó bá jàǹbá rẹ̀ tó bá di ọ̀gá àmà wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Òun sì máa wà lọ pàdé wàhálà tó lóhùn. Òun tètè ya ẹgbẹ́ ara àwọn láyé báyìí. Ẹnì kejì tó wọn á dúró fún ọ kí lóun dúró fún. Ó ní bẹ́ẹ̀ ni, ó nífẹ̀ẹ́ ni, ó làǹdẹ́bí wa ló sọ fún wa ẹ̀yìn wà lẹ́bi mọ́. wípé láyé omi nù àhádùkún hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi. ìgbàgbọ́ rẹ̀ pé irun rẹ̀ tó ń kí àtàwẹ̀ tó ń gbá ìdí ìwé tó ọba tí ìwé fi ọmọ nàkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. ẹbí ló ní gbà wọn lóun ní kò wọ́n fi lẹ̀ lòmánú wá sórí kodò báyìí gbàtí ó gbórí dìde padà nùmánù ní tẹ́yìn méjèèjì ṣe yìí òun ò rí rí láyé. ìtẹ́ wa ṣe yìí ó kọ́ òun lẹ́kọ̀ọ́ tó pọ̀ látòní látòní òun ò lọ́jọ́ ogún láyé. gbogbo ọjọ́ tó wọ́n máa lò láyé ọjọ́ rẹ ni. ìwọ náà o ti kú ọ̀nà pápá ọba yìí nùmánù wa ni àti tó jẹ́ ẹrú àti wọn tá a fẹ́ pa ẹ lọ kọ́ ilé ńláńlá fún wọn ẹ dá wọn lọ́lá tí ò ní tán. kí wọ́n máa bẹ àṣẹ ọlọ́run asánábì yín àṣẹ ẹni tó ṣe tẹ̀lé ni òun ò ríru irú dòdò báyìí rí wá sí ẹ bá a ti jòkó tira wa sáfẹ́ ara wa. a sì gbé okòó sẹ́rí mùsùlùmí bí ẹran hárahára ọlọ́run ló máa ń tẹ́lómi ti dáhùn ògbó tó wóde yìí lónìí. lọ́kọ̀tà fọ́rọ̀ kú ó tẹ̀sítò mú náà. láwàní wa ni ó tóbi jù aṣọ wa ni ó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ jù àwa ládàá lè rúdùn bàtà bá fẹ́ wọlé olórí búùsì ni ó ti pààyàn kó tó dé. kìí ṣe ìgbà tó o bá fi kìí ṣe ìgbà tó o bá pààyàn sínú sàárè nìkan ẹnu rẹ tó o fi ń já wáyà òun náà ó pààyàn náà. pààyàn sáyé náà òní àwọn ọmọ nǹkan tí wọ́n máa jó lórí ire ó ti káwọn ní nǹkan lé nílò máa wá. lábàbà fọ̀rọ̀ kú. ẹ má pè yẹlẹyẹlẹ ládòdò. ó fẹ́ sí tòun náà. ọ̀rọ̀ létí náà ó pọ̀ létí ìlú ìpọ̀ létí rẹ́gílù ti jù báyìí lọ adóòdó wa kéré ni. wọ́n dà jù náà. adóòdó kéré ẹ̀pọ̀ bí omi òkun bẹ́ẹ̀ tí ẹ̀pọ̀ bẹ́ẹ̀ pọ̀ kàmárù kan lọ́dọ̀ yọ̀ mẹ́ wọ́n dà jù náà mo ní èmi a máa sọ mo ní gbogbo ẹni ó bá wò tó gbónú ilé fi kú tó lọ tigi bọnú transformer yín iná bẹ́ẹ̀ fi kú inú òkùnkùn ni wọ́n náà máa kú sí. wọ́n dàtún náà àmú ìzà sẹ́mi. gbogbo èyí yá ẹni náà ẹ̀fọ́ jásàlá tu yín dáadáa. Wà á lọ dé báyìí kó fẹ́ gbé yẹ promoti yẹ. Wọ́n dàtún náà. Ẹ má fẹnu bà àwọn èèyàn jẹ́ mo jogún bẹ́ẹ̀ ń sìn. Ilé àti Sheikh Sadana. Bàbá wa ìmáàmù àgbà wa ń sọ fún mi pé wọ́n ń sọ fún wa pé ìyá àdínì wa yìí wọ́n ní láti kékeré ní ìyá àdínì ti lu ọlá ìyá náà sì lu ọlá tó fi dàgbà kí ló dé tó máa tó máa tó máa sọ fún wa pé igi tó pẹ́ ìpéǹgbó. àhámù ìdá sẹ́mi tún. wọ́n bá kọ́kọ́ ṣàdúrà fún wa àdúrà ń ti ń lò wá fún ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ lọ bẹ̀ ẹ bá lẹ́ni tí ń ṣàdúrà ẹlòmíì kò tí ì bímọ ibi ọmọ òun náà lè fọmọ lọ. àti bá a nàbí lọ́wọ́. kìí sì ṣe torí ọlọ́run ẹlòmíì ti ń ṣàdúrà fún yín bẹ́ẹ̀ bá ti rẹ́ni tí ń ṣàdúrà ti ń dún yẹn tó yẹ pé bí ẹni tí ń dùn ọ̀hún ló kọ́kọ́ mẹ́nu lọ bẹ̀ gangan ọ̀ṣàdúrà torí ìtọ́lọ́hún ó kéré sínú àwọn tí ń ṣe nítorí tìfẹ́. adóòdò tẹ́mi bá máa wá bí ń jọ́ mi ẹ̀ jẹ́ kí gbogbo ẹ ti sún dùn tatafarraqu. kọ̀mọ́rù ò kéré o. tatafarraqu. ẹ gbọ́dọ̀ jókòó o ó oh. ti máa wí kó kùtì náà nu jàmbá sì ni ọ́. wọ́dún bèèrè ọkùnrin wọ́n ló fọ́ ní ibẹ̀ bèèrè. ṣé ìdè wọ́n ń lè. wọ́dún mọ̀fìlẹ̀ amúnẹ̀ wọ́n ló fọ́ ní ibẹ̀ bèèrè kọ́mọ́ ni a ṣí. àbálá lẹ́jọ̀ kọ́yì. sàdálà lẹ́jọ̀ kọ́yì. àwọn amònírù lẹ́jọ̀ kọ́yì. a nípa gbogbo tá a pa tìwù torí kó dáa nì. nìkan mọ́rí àṣì ìwájú. ìgbẹ́ mbọ̀ mbọ̀ mbọ̀. ìgbẹ́ orúkọ ìlú ìta kiri dáadáa. ọlọ́run dín ní Muhammad Yusuf wọ́n ń gbọ́ nílé ìgbà sí i. sàdálà alẹ́ ti gbàgbé ń ní France yìí ò ní ẹ wo bó ṣe pọ̀ tó ó pọ̀ gan ni. lóde làámú ni. mo ní wọn pọ̀ lọ wàá lọ ilé mo ní mo ti lọ lóyún ní ọ̀nà mi ọ̀dà. wọ́n ń bọ́ ní kẹsì rí. gbogbo àṣírí tẹ bá mọ̀ gbogbo àṣírí tọ́ ọmọ tó ń fi ń ba nǹkan jẹ́ máa bàjẹ́ lọ ìjọba làwọn bá gbé búdò sàbájẹ́ wà bá tiẹ̀ náà jẹ́ kò ní sí kankan tí ó jẹ́ mọ́lẹ̀ tó kù lórí rẹ̀ mọ́ ọ̀tẹ̀ tọ́mọ àwọn ń tàkà sí ibi àwọn yẹn ti ń tàkà tí wọ́n ń sori ire. wọ́n ń fọ ẹ̀mí náà. ọ̀la sì rí ire ọ̀la sì rí ire tó fi sọ yẹn dèèyàn ọlọ́run ní sọ ní dèèyàn ọ̀la dùn ààrẹ táwọn èèyàn máa fi ga lọ́dọ̀ rẹ ọlọ́run onírú báyìí ẹ wá dúró àwọn olórí rẹ tí wọ́n dìde lọ́dọ̀ wọn. dùnbìnrin amúnì. ọkàn máa ń lé ní kátàlí nìkan máa ń lé ní kátàlí wọn náà ọ̀padà di líìlì ni. tó ń bèèrè àmì. bẹ́ẹ̀ bá lè lé ní kátàlí púpọ̀ yóò padà di líìlì mi. wọ́n lè fà ní kẹsì. ó kúkú ká bá àtàyà mi ń. tó ń bèèrè àmì. bí náà bá tábà ló yọ sọ tẹnu ẹ. tó ń mọ̀. mo sọ nínú oníjó ní wọ́n ní gbogbo ìgbà mo máa rí bàbá mi àmì ròjì. mo lè máa rí wọn dáadáa ni dáadáa ni mo máa rí wọn bí wọ́n ti máa sọ fún mi láyé náà ni wọ́n tún sọ bàbá náà bá kọ lù ọ́ ọ́ bọ́ sáǹkì àmà. wọ́n á sọ fún wọn yọ̀ọ̀kan wọn ẹ má jẹ́ wọ́n tètè bọ́ sáǹkì àmà ẹ jẹ́ wọ́n máa róríire kójú wọn máa wò bí ojú èkúté ni. Dọ́gbìlà ámúni wàlẹ̀ ọmọdé lẹ́ka sí. Àbáyé máa jòkó tì í. Ẹgbẹ́ wọn gbóná sí wa. Ọkọ̀ wọn púpọ̀ láyé ti pàdé àwọn ọmọ mọ̀ká tí wọ́n wò wá wá bẹ́ẹ̀ wá wọ́n wò wá kólókóló wá wọ́n ní bọ́ bá wò wá ju mẹ́rin ojú yà ká fún. ẹ wọ́n bá ti ní wọ́n bá ti. bàbá náà bàbá yìí bàbá wa yìí máwùú iná ni wọ́n bàbá wa àmírù jésù láti ìjọ ìjọ náà. ayé ẹ̀kọ́ ni ìjọ náà fífi ìdí náà láti sòdí náà. ní kánṣu ibi tí gbogbo kánṣu La ilaha illallah mẹ́ta láṣẹ nísìn abẹ́fi ṣàdúrà gbogbo olóríire tí ń bẹ ládòdò yìí ọlọ́run má jẹ́ wọn kú láéláé. àmín ya Allahu. àwọn èèyàn sàmì dáadáa. àmín ya Allahu. èmi náà fẹ́ kó wá dòdò. Ya Rabbi. bàbá ìbámu ṣe ń bá sáyé wa sàn torí ibi tó da kéèyàn mọ̀ pé dáadáa ibi odò ni. ṣé o sàn dáadáa ń ṣe kíní kan lọ́wọ́ ní ẹgbẹ́ omi kí n tọ́ ara bọ́ọ̀lù wa kí n bọ́ síbi omi wa. Ya Rabbi. bàbá àbálá. Ya Rahamanu. jannatu duni jannatu akhirana jannatu tajiri. ilaha illallah. akérèmọdò. ya Rabbi. ládòdò. ya Rabbi. kí gbogbo ẹ máa ṣe dòdòdò. ya Rabbi. gbogbo wọn náà tí wọn náà bá fẹ́ máa gbádùn tó fẹ́ máa yíyẹ sọ pé Allah. ya Rabbi. ẹ bá ń wí pé gbogbo ti ń jẹ́ èso ìlú yìí. ọlọ́mọ sẹ́fẹ́ gba máìkì ni. Ya Rabbi àìsí wàlá tó àìsí. Ìmáàmù Quwwatullah. Àwọn náà bẹ́ẹ̀ mí. Wàlá tó àìsí. Bàbá wa Quwwatullah. Ọmọ mo gbádùn ọkọ náà púpọ̀. Ya Rabbi. Quwwatu Shaitan nílẹ̀ lómi. Ya Rabbi. Bàbá wa Quwwatullah Ìlórí Al-Gamawi. Ya Rabbi. Bàbá wa ọlọ́run bàbá Ṣàmásù Kádìríyà. Ya Rabbi àìsí wàlá tó àìsí. Mo ti dé àyìn ni wọ́n ti pè mí láyé ayé ọ̀làwọ̀ mẹ́ta làbẹ́ wí bẹ̀rẹ̀ ti bàbá wa imam ládòdò ní àyè àti gbogbo tí ń yẹ àlùkùmà gbogbo àwọn ulama àlùkùlàmá as-salih gbogbo apáta àánú ọlọ́run yóò máa bá wa látòní. àmín. gbogbo ẹ̀yà ara ọdẹ ẹni náà mo gbádùn programu yìí púpọ̀ kódà nígboro wọn ṣerú eléyìí mo tún ti rí nǹkan tí màmí ṣe wá sí káàkiri ẹ tra ẹ gbìyànjú ẹ gbìyànjú wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ wọn ò gbowó wọ́n ka kùránì wọn ò gbowó wọ́n ṣe mádìwù wọn ò gbowó wọ́n ṣe fìdáwù wọn ò gbowó wọ́n tún sọpẹ́ sọpẹ́ sọpẹ́ sọpẹ́ sọpẹ́ ògo. ẹ̀mí oríwò dé yàrá bì í. èmi oríwò dé báyìí ni o bàbá yìí wà ládòdò náà ni mo gbé lọ sí. ẹ̀pọ̀ àṣẹ ẹ̀pọ̀ báyìí. gbogbo ẹ̀yin kọ́mítì tẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n dọdún tí mo lóyún tí ó máa kọ̀ntró bílíọ̀n ọlọ́run fún mi. àfi kọ́nà wọn sànú àwọn àfa àní máa lọ kalẹ̀ fún àwọn gíní. ibi ìyá ló fún ọ kí ló kọ alájà náà ìyá wa dáadáa five million tí o sì tó sí mi. alhaja wa Rukoya Adamu five million òsì sí mi yìí. gbogbo àwọn ọmọ ìyá náà ìyá náà ò ní fọwọ́ gbé wọn sí wọn ò sì ní mọ sàárẹ̀ ọmọ. wọ́n tó bá sàmì fún ìyá wa náà yóò rí bẹ́ẹ̀ fún wọn náà. wọn bá àwọn olówó sìláàmù ni wọn bá àwọn ènìyàn àti náwó wọ́n sì náwó kan wọ́n máa wá sí. ọlọ́run ṣe kúkú yá kiri náà tiwa tiwa náà sí. ọ̀pọ̀ o adébátí àti di gbogbo nǹkan ẹ wà lọ tó wà bọ̀ bá ti lọ́dọ̀ àfa ńlá ọba. láyé ayé ọláwọ mẹ́ta torí tó jẹ náírà bábà yìí mi ti sọ̀rọ̀ púpọ̀ mọ́ oṣù tẹ́lẹ̀ ẹ máa ṣàdúrà fáwọn ògbó yín kí wọ́n má kú ní o ẹ tún fi ó ẹ̀yin ìyá ẹ sí àmì o. owó ìyẹn tó lọ. àtàwọn dáadáa àbí kọmọrù dín ọlọmọ mọdé wọn sọkú. gbogbo àwọn ògo olú yìí ọlọmọdé wọn rùkú wọn wọnú bí wọn. sàmì náà ẹni la ilaha. méjì. Ah, oh, àwọn ìyá alásàdá gbogbo ẹ ní sùúrù ó ní bí mo àti wí ọyọ kan okùn méjì mo ti gbádùn yín púpọ̀ àwọn ìyá alásàdá ilé yìí wọ́n dán ìdán ẹ̀yin gangan ni dán yẹn àwọn àwọn àìdán okùn méjì má ṣe é nígbà tẹ́mi ó bá tó padà wáyà yìí lọ́dún tó ń bọ̀ àwọn orin tó tà rí tí ó ya wèrè wọ́pọ̀ lọ tí wá tí ní pa.